òun náà ní Dhul Wajhayn olójú méjì ẹ̀dá ṣekúṣẹyẹ pétísẹ́ ń bẹ pẹ̀lú àwọn ará ọ̀tún ní o tún máa bẹ pẹ̀lú àwọn ará òsì múnáfíkì ẹni tó ṣe pé ń tí ń wí ó kà ń wí gbẹnu lásán ni nǹkan yóò ráyè jókòó sínú ọkàn يقولون بأفواههم ما ليس في قلوبهم ohun tí wọ́n tẹnu sọ kò sí nínú ọkàn wọn àwọn múnáfìkì ewu ti ń bẹ lára àwọ̀ tí wọ́n ń hù ó lè koko lórí islam àtàwọn mùsùlùmí kọ́dọ̀ ju tàwọn káfìrí lọ nítorí pé káfìrí àti màní káfìrí. àti mọ ọ̀tá lọ́tà wa àti yẹra fún kò ní ṣòro mọ̀nàfíkì òun náà ni ọ̀tá ti ń ṣe bí ọ̀rẹ́ tó ṣe pé fàmárà ẹ gbà láì mọ̀ ọ̀tá yín gidi ni abatẹnijẹ́ gidi ni àwọn mọ̀nàfíkì wọ́n máa wà láwùjọ àwọn náà ni olóró paramẹ́lẹ̀. téèyàn tètè fura mọ̀ pé ń bẹ́ẹ̀ àwọn alẹ́ni tó ti kú máa ń bá wọn lọ́kàn púpọ̀ láti rí i pé ìlọsíwájú ìdàgbàsókè ọba ìsìn ọlọ́run ọba ìlànà anabi muhammed sallallahu alayhi wa sallam ìdùnnú tiwa iná ní ká ìfàsẹ́yìn àìní ìlọsíwájú ó ń ṣẹlẹ̀ islam. ó sì ń ṣẹlẹ̀ sí súnà anábì sallallahu alayhi wa alihi wa sallam àwọn eléyìí ni mọ̀nàfíkùrọ̀n àwọn alágàbàǹgẹ̀bì ẹ̀dá àwọn àfikọ́lọ̀ wọn gbà wọn ìdórí tí a pe àwọn kan lọ́rẹ̀ ẹ pé mọ̀nàfíkì máa wà nígbà ní ìgbà tí mùnáfíkì tó bá ṣe olùgbàgbà tó bá tó bá bá àwọn olùgbàgbọ́ òdodo pàdé yọọ máa jánu fánu sọ pé òun gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n ńgbà tí ó bá kù wọ́n kọ àwọn ẹni ṣẹ̀pọ̀n ẹgbẹ́ wọn wọ́n á máa ṣàfihàn pé ohun tó dájú sáká òun ni pé àwọn ń bẹ lẹ́yìn yín káfíìrì làwọn náà àwọn kan ká àwọn mùsùlùmí ṣe ẹ̀yẹ́ ni. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون المنافقين آه، وما فيها ومؤمنين pé mọ́mìnì làwọn nígbà tó ti sìnkú ẹni pàápàá wọn kì í solùwàgbọ́ òdodo àwọn rò pé àwọn ń tan ọlọ́run bá jẹ ni àwọn ń tan olùgbàgbọ́ òdodo jẹ wọn ò mọ̀ pé rí ara wọn làwọn ń tàn dànù ṣùgbọ́n kò yé wọn mọ̀nàfíkì kì í sin lọ́run àyàfi nítorí kárí ni wọn á máa sin lọ́run torí káwọn olùbá rí wọn tẹ̀bá ní aláníyè mùsùlùmí sẹ́ni tí èsè mùsùlùmí àti máa ṣe sọ́lẹ́ àti yura'una an-nas ọlọ́ọ̀ni kárí mi ni wọ́n máa ṣe káwọn èèyàn lè bá rí wọn tọ́ba tẹ̀ dúró báwọn ṣe sọ na wọ́n ìrántí ọlọ́run ọba rárára wala yadhkuruna Allaha illa qalila wọ́n kì í ṣe ìrántí ọlọ́run rárá ẹ̀ àfi ní ìwọ̀nba díẹ̀ tafsir mi ní ìtumọ̀ rẹ̀ ni pé rárára rárára. wọn kì í sì rántí ọlọ́run ọba ẹlẹ́dàá wa àwọn múnafikún ó dájú yìí pé àwọn làwọn ẹni tó ṣe pé tí wọ́n bá lógun yá wọn ò ní í darapọ̀ mọ́ àwọn olùgbàgbọ́ òdodo wọ́n á máa sọ yìí pé èyí ti rí táwọn fi ṣekú para wọn ẹni tí bá ń wá kúkọ lọ sójú ogun àwọn ò tí ì ṣetán táwọn fẹ́ kú níta wọn ṣùgbọ́n kò yé wọn ike tọ́jú ọkú kálukú bá tó pẹ̀sẹ̀ méjì kíkọ́ lọ sójú ogun síbá àwọn amakọ ẹni tí ń kú láì lọ sójú ogun pọ̀ ju ẹni tó kú sójú ogun lọ. qul law kuntum fi buyutikum labaraza alladhina kutiba alayhimul qatlu ila madaji'ihim. sọ fún wa bí tó bá tiẹ̀ jẹ́ pé inú ilé yín lẹ́wà nínú kọ̀rọ̀ yàrá yín àwọn ẹni tọ́lọ̀ ti pàkọ́ lẹ́kú ọ̀dọ́kú ti pé. wọ́n jáde kó nu lílọ síbi tí wọ́n kù sí torí tí ọlọ́wọ́ bá bá tẹ́tẹ́ láti gbẹ̀mí èèyàn kò sí tàbí ṣùgbọ́n èèyàn ń lọ èèyàn ń lọ náà ni mùnáfíkì ò ní nínú owó tiẹ̀ nítorí ọlọ́run lè lọ ga ẹ̀sìn tí ó yọ máa wá náwó pé kó lè lọ wájú kó dúró síbi tó bá wà ní ọ̀nà mélòó gan ẹni ìjẹ́ múnáfíkì pín sí ẹsẹ̀ ni àtúbọ̀tán wọn kí ni àtúbọ̀tán wọn. àwọn kọ́ ni pé múnáfíkì ọgbà yìí múnáfíkì ọgbà yẹ múnáfíkì yóò sì gba àyẹ́sí àti àpọ́nlé láyé ń bí ṣáájú kótó dípàtìrì rẹ̀ tú sáwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n nígbà tí àṣírí rẹ̀ bá tú tán. òsín náà ni yọ kan àbùkù àbùkù tí ọlẹgbẹ yóò fi tẹ yóò fi àtẹtẹ dì bí ojú yín ni ẹ múnáfẹsẹ ẹyọ lórí bó ókè ìsìlẹ parọ́ fún wa sọ pé náà ọba gbọ àti káfíìrì lọ lórí bó yín wọn tayọ ibi tí wọn rí àpọ́nlé ma ní ìgbà torí rẹ̀ ṣọ́ra o má ya o tí ó jẹ́ pé ń ló ń kà ń Islam àwọn èèyàn ṣe wò pé mùsùlùmí gidi ni ọ́ àmọ́ tí ó jẹ́ pé eégún tí wọ́n ń ṣe nílé yín tí wọ́n ń gbé nílé yín òun náà sì ni wọ́n wà lórí rẹ̀ ti sìn ṣùgbọ́n ń hajj ń tara tí a bá darúkọ àwọn almu'minun ò ní tinú láti sọ pé naam àwa ni nígbà tó ti jẹ́ pé èsè mùsùlùmí kọ́dà gan tọrọ bá ṣẹlẹ̀ lágbólé yín táwọn bá fi ń gbọ́n ọ la bẹ́ẹ̀ ti di mùsùlùmí ẹ má bá wọn dá sí ọ̀rọ̀ eégún táwọn jogún lọ́dọ̀ àwọn baba ńlá wọn bí wọ́n bá wọn sọ pé ìsìláàmù kìnnì. wọ́n máa ń tẹ́lẹ̀ ẹsẹ bójúbójú ni wọn á kó òun sọmọ eléégún iwájú àtẹ̀yìn eléégún lòun eégún gan lòun kú òun àti eégún làwọn jọ jíjọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làwọn wà láwùjọ dáadáa tí máa sọ pé àwọn gbọ́ mùsùlùmí sì làwọn òun tiẹ̀ lójú àwọn èèyàn yóò máa sọ pé mùsùlùmí lòun tó bá ti wá délé láàrin rẹ̀ àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ yóò máa sọ fún wọn pé ẹ má jẹ́ kí èyí tí mò ń ṣe lójú ayé ọ̀tàn yín o òun fúnra rẹ̀ òun ajagajigi ògùn lẹ́rí ìsìláàmù ìsìláàmù táwọn lọ sí mọ́sálásí òun kára àdúgbò ọmọ bá fáfáìlì àbájágajégi ògùn lòun òun lọ́wọ́ àti kí ìsìláàmù kata ń pariwo bá rárá o kúdúkúdú ni ní gbogbo ọgbà àfi adarí ìwọ yẹn ẹsẹ mùsùlùmí ọ̀ntara rẹ jẹ nì nítorí pé àkọ́kọ́ àwa tọba tẹwàá jẹ gbà láyé àbílá mọ dín kankan fọ ọlọ́run ọba tó rí inú tó ròde òní ọ̀tẹ̀ ọ ọlọ́run tó sì rí inú tó ròde ibà ìgbà tí ọba tẹ ọ á tó kọjá gbogbo títẹ ọlọ́run kọ́ mọ́ ti àwà ìgbà tí wọ́n ti mọ ara rẹ̀ ń káfìrí tó sì dán lójú pórí kẹfìrí náà lọ fẹ́ kú sí máwù lẹ̀ tara rẹ̀ jẹ máwù lẹ̀ wá mọ́sálásí máwù máwù lẹ̀ tara rẹ̀ jẹ wọ́n pera rẹ̀ lálàájì máwù. máa wò lẹ rẹ jẹ kí ló kúkú fọ sítọ wọn ń pa àwọn mùsùlùmí pé kí wọn bọ jẹ kafir kèfèrí ni ọ torí wọn ti sọ yìí pé tí wọn mú mọ́sálásí orí bútẹ ń ṣe tó jogún lọ́dọ̀ bàbá ńlá rẹ ni wọn òhun rí ma àwọn mùnáfíkì nìyẹn ẹni tó yẹ yọọ máa sọ fún àwọn mùsùlùmí ara wọn lọ irú láwùjọ Yorùbá yìí ọpọ gidigidi àwùjọ yorùbá yìí ìdí ni tó fi bá ti wá mọ́sálásí báyìí ẹlòmíì gan ntọ́ yọni nínú ìsìláàmù ń bẹ lára rẹ̀ ó sì wá máa mú ti bá ní ọkọ̀ ó ti fi mú bá nu láàárọ̀ yìí èyí ó dàbí rúkúyà èyí ó dàbí tọ́ba ní tuntun ń jáde lọ yóò tún fọkọ̀ yóò tún mọ́kọ̀ bánu ni áà mùsùlùmí náà wá dà bóun ní babaláwo àtàwọn olórí bútí tún rí torí ẹ àwọn mùnáfìkì nìyẹn àwọn mùnáfìkì nìyẹn tọ́ba jọ ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn mọ́sálásí oní àwọn àtúntò sókè tí wọ́n máa fojú bà kótó wígbó lọ méjì astaghfirullah astaghfirullah àwọn tọ́ba wa jókòó tì í. táwọn wò pé bàbá yìí ti dàgbà o lè sọ̀rọ̀ méjì kọ́ mọ́sí wà àwọn mọ̀ pé àwọn àgbàlagbà rere nìyẹn àwọn bàbá tó ti pàtàkùnbọ̀tà tí wọ́n dá kọ́lọ̀njọ́ dá kalẹ̀ àwọn máa wí bẹ́ẹ̀ tọ́wọ́ àtinú mọ́sálásí bọ́ sáàfin gbogbo ẹ̀ kò bàtà méje lọ tọ́wọ́ ẹkàrí tó ń dárún gbàsí ni ọ ọyẹ ṣe mùsùlùmí ẹ má sáwó mùsùlùmí má sóògùn ohun ruo ẹ o yóò máa sọ fọba pé òun tó ń tẹrí yìí báyìí sọrọ nu lẹ ń bá a òun lè fògùn lẹ mọ̀nàfíkì nìyẹn mọ́sálásí o sọ pé mùsùlùmí ni ẹ gbogbo burúkú ni orí ibú tó fẹ́ sekú ìdí rẹ̀ lọ́wọ́ àwọn mùnáfíkì nìyẹn wọ́n fi ọjà lè má mú àwọn rò pé mùsùlùmí ni ọ́ àwọn èèyàn wá tù lẹ́yìn rẹ̀ ọ̀daràn ẹsẹ̀ Allahu Akbar gbogbo jama náà ẹsẹ̀ Allahu Akbar wọ́n làwọn tò ẹ̀yìn àdínì làwọn tò àti gbogbo rẹ̀ lè mú kó fi pawó lọ àti ọ̀tọ̀ ọlọ́ọ̀gì ọ̀tá ọlọ́ọ̀ni lójú méjèèjì bàbá páàbù ni kò ní nǹkan kan fi islam ṣe ju ikú kọ́kọ́ fi pawó lọ wàlà hawla wàlà quwwata illa àwọn mùnàfíkì àdínì wọ́n pọ̀ wọ́n fi ọjà àbá máa ṣe tafsiri fún wa ní ogún ní gbogbo òlu tafsiri olùkọ́ náà ọ̀rọ̀ náà ní báyìí sọ yóò sì fi máa polongo oògùn a ọmọ polongo tá alukurani náà lọ azọ kíkẹ ẹ máa kú ẹ máa so oògùn alukurani náà lọ sọ kíkẹ ẹ máa tatari alukurani náà lọ sọ kíkẹ ẹ lọ máa wá ewé àjẹ òfòlé alukurani náà ńlọnikẹ ẹ máa gbogbo àwọn nǹkan oògùn lẹ́ ń polówó àwọn babaláwo adúpẹ́ ìṣe bẹ́ẹ̀ nílẹ̀ yìí àwọn èèyàn tó ń àwọn àdínì nìyẹn àwọn ọ̀tọ̀ náà níwájú àtìlẹ́yìn nìyẹn torí ẹ ṣọ́ra fún wa wọn á dọ̀ ní ìsìláàmù nù fún wa wọn á bọ̀ sánà bó ṣe wọ̀nà ní rọrùn fún wa ẹnì láyé tiwa tó gbogbo ń tó bá ti ṣe ni náà máa ṣe nígbà tí a iná la aláṣiṣe tiwa tẹnìkan kan lè pọ̀jù tẹnìkan lọ àwọn wá àwọn bàbá kan àwọn bàbá kan táwọn bàbá kan bá ti ṣe ni wọn náà sá máa ṣe ọ̀fẹ́ sórí ibú rọrùn kọ́nà ọba kọ máa lórí kí ní ipò múnáfìkì tó bá di lọ́la kìyàmù nígbà tó ṣe pé ó lè ìjálá kìyàmà wa ń kọ́ mùnàfìkì tọ́gbà gbogbo òdodo tọ́gbà gbogbo rawọ̀ nínú mùnàfìkì èyí tí ìwà mùnàfìkì tiẹ̀ ga jù òun ò ní wọná lásán o tó bá di lọ́la kìyàmà inú sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ ọ̀gbun náà ìlọlọ́wọ́ bá wó kó wá sí tó bá di lọ́la kìyàmà ọlọ́ndàkùn abẹ́ ọ mọ́sàwá ní mùnàfìkì ìdí abájọ tó lè já igbe àwọn ò ní sí létí bèbè iná wọn ò ní sí láàrin gbùngbùn iná àní sálẹ̀ sálẹ̀ sálẹ̀ sálẹ̀ ọgbọ́n iná ibẹ̀ làwọn wà tí wọn náà ti mà ibi tí náà ti burú jù ibi tí náà ti gbóná jù òun náà níbi ìsàlẹ̀sàlẹ̀ rẹ̀ ibẹ̀ lọ́lọ́wọ́ bó kó àwọn mùnáfíkì yìí sí ọlọ́ni innal munafiqina fi darkil asfali minan dájúdájú àwọn mùnáfíkì tọ́ba di lọ́ọ̀kì yàmà inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ẹni wọn kó wọn dà sí torí pé àwọn gan lọ dára àwọn gan ni káfíìrì ńlá làwọn ti wà nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà sẹ́wọ̀n kọ́ táwọn mùsùlùmí jẹ́ láyé pé mùsùlùmí làwọn ọlọ́wọ́n bẹ lẹ́dàá wá sí mọ̀ àwọn ní káfíìrì látàrí irọ́ tí wọ́n pa láyé wọn tí wọ́n fojú hàn gbangba pé káfíìrì làwọn nìyà tí wọ́n tún ṣe lékè táwọn káfíìrì pọ́nbélé torí ẹ̀ kí wọ́n á ní sọ ní ìdẹni tí ó wọ ìsàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ìyẹn ni pé kí ni wọ́n máa ṣe lárí téèyàn fi di mùnáfìkì àgbà mùnáfìkì àgbà wà mùnáfìkì kékeré wà kí lèèyàn ṣe téèyàn fi di mùnáfìkì àgbà àwọn nǹkan tí sọ̀yàn di mùnáfìkì àgbà ọjọ́ oríṣi mẹ́fà a gbọ́dọ̀ sọ̀ra fún wa torí pé kò wú ẹmí kémi ọjọ́ mùnáfìkì mi lójú pé wọn náà ń kọ́ kò wú ọkọ̀ ọjọ́ mùnáfìkì ẹ sì máa wọ nǹkan àwọn ẹ̀rù máa bá àwọn gidigidi ike kọ́ má jẹ́ pé ọ̀kan náà amúnáfíkì làwọn bí sàábí ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó tí ìmáàní wọn ní agbára tó tó nípa ẹ̀rù máa bá àwọn jojúmọ́ ni káwọn ọmọ lọ́jọ́ kan náà amúnáfíkì. ànábì sallallahu alaihi wa sallam ó dárúkọ àwọn amúnáfíkì tó wà láyé ìgbà ó dákọ wọn fọkàn náà àwọn sàábí sàábí orúkọ rẹ̀ ń jẹ́ alábi dárúkọ wọn fún sàbẹ yìí ó fowókọ wọn pamọ́ sọ́dọ̀ rẹ̀ lágbájá ọmọ tàmẹdù múnáfìkì ni dóòlà ọmọ tàmẹdù múnáfìkì ni lágbájá ọmọ alágbájá múnáfìkì ni wọn dàkọ wọn lọ wa. àwọn sọ̀hábà ọmọ wa ò ti tọ́ àti rí àwọn bẹ lọ́dọ̀ ṣùdáìsà bóyá múnáfìkì làwọn ní ìsìn àwọn ọmọ. ok ẹni tẹ́lu bá ń bà káàtì ẹ̀gbọ́n tó ń hùwà múnáfìkì sábà pé ọmọ sá wa torí kọ́ yàtọ̀ sáwọn ẹni tí ẹrù ọba táwọn ti dára àwọn mọ̀tẹ́lẹ̀ náà kórè ibú làwọn fẹ́ ṣekú. aṣáájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu ó pè Hudayfa ń jọkàn ó lè wà Hudayfa mọ màkà nàbì sallallahu alaihi wasallam ó gbórúkọ àwọn mọ̀nàfìkì pamọ́ sí ọlọ́dọ̀ dákun mi bẹ́ wọn ò tẹ́rù tí ibà gbọ́ níbi tí ìmánì rẹ̀ lágbára dé Umaru yìí lẹ́rù wá ń bà tí wọ́n ṣe béèrè lọ́dọ̀ Hudayfa ṣé ó kọ́ mi ò sínú wa ó ní rárá ó kọ́ rí ò sínú wa àmọ́ lẹ́yìn tí ẹnìkan tó bí mi léèrè kí n dá ló mà ẹnìkan tó bí mi léèrè kí n dá ló mà torí ẹ tẹ́rù wa ń bà Umar láti jẹ́ múnáfìkì àwọn ọkọ̀ a ẹ̀rù tí ọba àwọn ọyọkọ̀ pọ̀ púpọ̀. tura àwọn ọmọ tí wọn gba mùnáfíkì báwo mẹ́ta ìṣèkínní àwọn èdè mùnáfíkì à bóyá nu wọn gan lọ wà bóyá wọn lọ gbókun tó burú jù nù wa torí ẹ ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra wàá wò àwọn àwọn àwọn oníṣọ ní rasúlì sallallahu alayhi wa bẹ́ẹ̀ ni wọ́n máa sọ tọ́ba ti kàdísà nàbì sallallahu alaihi fún wa ó ti ní a ah, ṣé ọ̀rọ̀ wa là no scientifically scientifically ọ̀rọ̀ yẹn ṣe dédé kò ní fún scientifically náà kò ní dáa fún Anabi tí wàá sọ̀rọ̀ òpònú dídìrín rẹ sọ pé scientifically ọ̀rọ̀ yẹn ò ṣe déédéé wọ́n dájú pọ̀ gbádùn níbi wọ́n scientifically technologically torí di eléyìí báyìí anábì ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ kalẹ̀ kọ́ ọmọ wa yiri wò kọ́ ọmọ wò kó sí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ anábì sallallahu alaihi wa sallam ó ní ajá dúdú ó ní lajá dúdú wà á sọ pé scientifically ni wọ́n mọ̀ sí ń jẹ́ scientifically sọkàn lọ sukùn wọn kó rọ sí ọ lórí tẹ́sí tọ́lọ̀ bá ní kọ́ sọ ní máa sọ lẹ́nu tiẹ̀ ọ̀wá ní rọ́ nípa ó di mùnáfìkì tí ọwọ́ sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà àfi kó túbá kó tó kù. Ànábì sallallahu alaihi wa sallam ó ṣàlàyé fún wa báwo lè ní káfìrì báwo ló ti ṣe tóbi tó nínú náà jahannam. àwọn sọ pé a gbọ́ àti gbàgbọ́. èsì kan mọ̀ wá òkè òkè tí ìrìn ọba tóbi tó bá yẹ báwo wá lórí rẹ̀ gbọ́tò èèyàn gbọ́dọ̀ sọra fún pípé ànábì ló kúrọ sallallahu alayhi wa sallam. kéésì kúndìgbà tó ọba tó sọ jáde lẹ́nu jẹmọ pérọ là ànábì ń pa ẹlòmíì tó bá ti gbọ́rọ̀ ànábì sallallahu alayhi wa sallam ẹkọrin tí ọmọ yín mu ni yóò máa yín mu yóò máa yín mu ó ti tírèn imú rẹ̀ gan débi pé tí ọba sọ pé kó yín imú òyìn pé tọ́ tọ́ àti gbọ́dọ̀ sọ̀rọ̀ bàbá tó sọ̀rọ̀ wọn tó la dára o. ìmúto tí wọ́n á yín kọ́ ẹ̀ sì gbọ́dọ̀ o ti túmọ̀ ma rẹ tí ọmọ pànábì sallallahu alaihi wasallam ló kúrọ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ ka ma ta ṣàkíyèsí rẹ̀ àwọn kata àwọn ìdá àwọn Islam gbogbo daa. ẹ jìnnà sí gbogbo dáná bí ba lọ da ẹ ṣe ẹ ṣọ́ra pàtìpà anábì ló kúrọ ẹ ti kú tẹ́ ti gbé yín sínú sàárè ìta gbé yín sínú sàárè màlẹ́kà méjì ọ̀ àbáyọ̀ wọ́n jẹ́ munkar àti nakir wọ́n wá da sísàárè rogodo yìí ní náà ni wọ́n tún ti dáyà dókòó àti ní màlẹ́kà méjì àpà àpà pé ọba tiẹ̀ parọ́ kọ́kọ́ ètò sóòpù kọ́mọ máa pè é tó hàn pé rọ́ọ̀nì sẹ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ló ti sọ bẹ́ẹ̀ tó gbọ́rọ̀ nígbà àkọ́kọ́ torí ìyá ń bẹ́ẹ̀ nù sàárè ìkẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó rárá o rárá o ìyàbá o ìyàbá o ẹni tá a ti páàkì bẹ́ẹ̀ orí ti lọ́nu jáde ìyá kín ọ̀pọ̀ ànábì ló kúrọ̀ nìyẹn wọn náà máa retí ìgbéǹda òfìyàmà láti kú lórí ìwòrí bù wá gbà á pa ànábì ló kúrọ̀ á lọ sí gbàtọ́ ní sọ́mà ilé ayé òun bá bàbá ńlá wa nàbí adam níbẹ̀ ẹnìkan bá ní a adam èwo tó ti kú láti ọdún tó ti pẹ́ náà lànàbì tún ló ń bá bẹ́ ó lè ní mi ń gbọ́ yóò bá mi ń gbọ́ yóò bá ìyẹn ni pé irú rọ́ọ̀wù lànàbì pa yìí ẹ adam lànàbì tún ló ń bá bẹ́ láàyè ó tún lọ́ọ́ sàdúrà fún un. tó ah. oh. o ti pa ló kúrọ nù ọ̀pọ̀ anabi ló kúrọ tiẹ̀ bọ̀ ti bá anabi Ìsá àti anabi Yahya òun bá àwọn méjèèjì nínú sáma kejì tó wọ́n wá sọ yìí pé ah, ah, àwọn anabi tó ti kú ti yìí. àbánabi yìí sátọlọ ń gbé lọ sí sẹmà bóòlù tó yàrá pàdé mẹ gbogbo oru ẹlẹyìn ẹni tó bá ní rọlà ànábì ń pa ọdì mùnàfíkì ńlá bẹ́ẹ̀ náà ni màdànàbí wa ń darí bọ tọsọkalẹ̀ tó dé sẹmà lé ayé yàtọ̀ sípò ànábì Musa ní sẹmà kẹfà ńlá ànábì sallallahu alaihi wasallam padà lọ sọ́dọ̀ lọ lọ sọláàtù ìwọ́n ti pè àádọ́ta eléyìí tó ṣe lọ́rọ̀ yẹn lórí rẹ̀ àtàwọn àjọ rẹ yìí agbára àjọ rẹ ò ní ò ní mójútó. anábìwá ń lọ ń bọ̀ ń lọ ń bọ̀ ń lọ ń Musa ah, ah, ni wọ́n rán lọ ní Musa tó ti kú ti pẹ́ fá títàrí ọmọ akọba àwọn òun pa anabi ló kúrọ nù anabi wa nígbà tó sọ̀kalẹ̀ bọ̀ tó délé ayé tó tó dé mẹsàlásì bẹtẹl magdis Ọlọ́run wa bá kó gbogbo àwọn anabi yẹn jọ anabi wa ṣe ìmáàmù fún gbogbo wa wọn sì sọ láti lẹ́yìn ọgá wa anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn á ní àà àwọn àwọn àwọn anabi tó ti kú ó wọn ẹsẹ àti sọlá àtìlẹyìn anabi sallallahu alaihi wasallam àwa gbọ́ àsìgbàgbọ́ àti èméjì wàláhì tí ọba ti ṣe èméjì àbò onírọ́lá anabi ń pa òdi mùnásìkì ni. tọ́ bàtẹ́rẹ̀ nínú tó ti sọ àni mùnásìkì àgbà takirihu báwo ma jẹ́ abihi rasul sallallahu alaihi wasallam ó ní gbogbo dáná dáná gbígbà wà lọ gbàgbọ́ àmọ́ bíi ti kí ṣòkòtò rẹ ọmọ máa wọlé kọ ọgbà lẹ́yìn bọ tọba ti bẹ́ẹ̀ ó di mùnáfíkì àgbà ó ní bíi ti ká dárùn gbèsè kọ ọgbà gbọ ó di mùnáfíkì àgbà ọkàn mú nǹkan kan nù tọ́lọ̀ fi rán anabi sallallahu alaihi wasallam olóòó lọ gbàgbọ́ bọ́t gbogbo nǹkan yòókù lọ gbàgbọ́ ẹyọ kan ọ̀sà ìgbàgbọ́ ọ̀hún ọ̀sọ̀ di mùnáfíkì àgbà tí ó sàlẹ̀sàlẹ̀ ọ̀gbọ́n náà tó bá di sẹ́wọ̀n kí inú ewu la wà wàláhì tàlá inú ewu la pàápàá láwùjọ yorùbá yìí táwọn èèyàn máa fẹ́ràn kó wọ́n sọ àsọtẹnu jàrà wọ́n fẹ́ máa sọ̀rọ̀ tako gbogbo nǹkan wọn wá ní makíla yìí tako wọn ò ní makíla fi ṣe yẹyẹ kila yìí fi ṣe yẹyẹ ọkàn fẹ́ pa àwọn èèyàn ni gbogbo àwọn yóò yẹ lómi ohun fọwọ́ àrùn ibi tí ọ̀dà ni ọba ara rẹ̀ ń jọ gbèndé ọlọ́run jẹ́ ọba ara wa ń bi tọ́ da o gbogbo ntọ́nà ti rán anabi sallallahu alaihi wasallam agbọ́dọ̀ jẹ́ pé gbogbo ẹ̀ la gbàgbọ́ sẹ́yìn gbà mí ara ntọ́nà ti rán anabi sallallahu alaihi wasallam ó lè wà tẹ́ pé ẹnìkan náà mùsùlùmí ń gbọ́n gbogbo gbà ṣùgbọ́n kò tí máa ti ṣèwà kò eléyìí gbàgbà fún ara rẹ̀ ewu ni o àmọ́ kò tí ì burú tó tẹnitọ́ sọ pé òun ò ní ti ṣe wà áwù torí pé òun ọ̀gbà nábì gbọ́ débẹ̀ o ẹni tó lòun ọ̀gbà nábì gbọ́ débi kó òun wù wà tiẹ̀ ló burú jáì òun lọ lórí ibu àgbà ọlọ́mọ yà wá lórí ibu torí ẹ eléyìí ń nínú nǹkan tí túmọ̀ sọ yẹn di mọ̀nàzìkì àgbà ọ̀nà ni bọ́kùbọ̀ rọ̀súlì sallallahu alaihi wa ìkórìíra ànábì sallallahu alaihi wasallam ní ọkàn máa kórìíra ànábì ẹ dákun ṣé ẹ fẹ́ sóríire gbàtí ẹ máa ní ọmọ kórìíra ànábì yẹn a'udhu billahi minash shaitanir rajim ìkórìíra èèyàn tí ń jẹ́ ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam ọ̀sán ní di mùnáfíkì ńlá ànábì tó ń pé agbọ́dọ̀ fẹ́ràn tayọ bá a orí ara wa kátó lè di mùsùlùmí ni wọ́n wá jẹ kó kórìíra ó ní gbogbo gbàtí bá ti dárúkọ pa anabi ẹ anabi Muhammad ẹ inú ká máa ń rún ni à inú tí ó rún ọkùnrin inú tí ó rún ọpànù nítorí pé èèyàn lè máa bínú anabi sallallahu alaihi wasallam kó gbáyé gbádùn ó sì lè máa bínú anabi sallallahu alaihi wasallam kó rí bidé sí lẹ́yìn kú àfinú yá torí ẹ a gbọ́dọ̀ kórìíra anabi wa Muhammad. sallallahu alayhi wa alihi wa sallam agbọ́dọ̀ sàkíyèsí agbọn abẹ yẹn ẹni táwọn máa ń bẹ lọ́kàn rẹ̀ kọ́wọ́ náà tí ó fi bọ́ lọ́wọ́ àrùn àrùn jẹ́mu náà fi kì kọ́ sọ́sìpìtì tó lè báyà wò kò sí ọ̀sìpìtì tó lè tí mùnàfíkì ó fi jáde kúrò lára rẹ̀ alukurani nìkan ló

mùnáfíkì àgbà yẹn ó ju lọ torí di eléyìí báyìí ẹni tó bá ti di mùnáfíkì àgbà ọ̀rọ̀ rẹ burú ju ti káfìrí lọ torí ẹ ó ti kọ́kọ́ ya káfìrí kó tó tún ya mùnáfíkì ó ti ya káfìrí kó tó di kó tún ya mùnáfíkì torí ẹ a gbọ́dọ̀ kórìíra ìtọ́lọ́nfẹ́ràn sallallahu alayhi wa alihi wa sallam. ẹlẹ́karùn-ún nínú tuntun sọ ni di mọ̀nàfíkì ńlá wọn náà ní ká máa dunnú wípé ìfàsẹ́yìn bẹ́sìn ànábì sallallahu alayhi wa sallam. ìfàsẹ́yìn máa ti bá ń tọ́lọ̀ bí wọ́n ti pẹ́ ẹ wá ń dunnú ẹ̀ ń dọ̀wọ̀ ẹ̀kẹ́ ẹ̀ ń ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ á ẹ̀ di mọ̀nàfíkì ńlá ẹ̀ ti kọ́kọ́ di káfìrì náà kẹ́ẹ̀tì wá di mọ̀nàfíkì ńlá iná nàìjíríà fèrè o. bákan náà nínú tó tó sọ ní di múnáfíkì ńlá ó náà ní kéèyàn máa kórìíra àràǹsí tó bẹ́sìn ọ̀lọ́ fọlọ́run náà ẹ̀sìn islam ṣe gbogbo ìlú yìí wá di mùsùlùmí kò ṣòro fọlọ́ wàláì tó bá wù ọ́ lọ pé kí gbogbo ìlú yìí wọ́n di mùsùlùmí kí lè o tó sùn wàláhì kọ̀nọ́lọ̀ ọba ní kankan ju kọ́ sọ pé gbogbo yẹn di mùsùlùmí lọ kí wọ́n sì di lẹ́sẹ̀kẹsẹ̀ àtàlágídí ńlá àtàlágídí kékeré wàláì gbogbo wọn ni ó di mùsùlùmí ọlọ́wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ gbogbo wọn di mùsùlùmí ọlọ́kọ́ bá gbà bẹ́ẹ̀ gbogbo wọn á di mùsùlùmí inú wa bí ẹnìkan kóńtó á ní ẹ àbólo tó ní mùsùlùmí fa bóòlù tó lè ṣẹlẹ̀ báyẹn gbogbo àwọn táwọn pawó lọ́dọ̀ wọn tí wọ́n máa bá wọn tí wọ́n máa bá wa táwọn sóògùn fún táwọn sáájò fún àgbà olórí búlà ní tẹ́lẹ̀ náà ó ti kọ́kọ́ sórí búlà ó ti wá pè tó tún burú ju ó tún fi kún bóòlù gbogbo wa ti wá lè di mùsùlùmí ọkẹ ẹni tí wọn bá ń bí kọ lọ kú sígbó lọ dẹnu rẹ dé òkun kọ máa mú títí tẹ èyí ò rọbìṣ ẹni tó bá ń kórìíra pa àràǹsí bẹ́sìn ọlọ àràǹsí bá ẹ̀sìn tó lọ́ọ́ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam orúkọ wa ni munafiki ńlá abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lé dáwọn pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù. kọsọ wa kọla wa kọmọsẹ yà wa ni munafiki akulu kawli hada wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiru innahu huwa al-ghafuru rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله عباد الله بعد ذلك لا تأتي مع àwọn nǹkan tó máa ń sọ àyàdì mùnáfìkì ńlá jẹ́ kíni àti kíni ló máa ń sọ àyàdì mùnáfìkì kékeré mùnáfìkì kékeré òun náà ọ̀rọ̀ rẹ̀ burú jáì o ẹni ibú ẹni lásán ló náà o èèyàn játijàti rádaràda ló náà o kò lè jámà kankan láwùjọ ọmọ èèyàn o ẹni àbùkù ẹni ẹ̀tẹ́ ni ọmọ jẹ lójú àwọn èèyàn àyàfi ká sì rí ọmọ ti tù òun náà dáa aburú lọ retí rẹ o tó bá fi lè kú lórí ìjàmù náà fi kékeré yìí yọ gbà tó bá di lọ́la kìyàmà tó bá wọ ọlọ́run láti fìyà rẹ jẹ torí ẹ àti kékeré àti nílá ọlọ́run dákun má fi kàtà dánwò fáwa mùnáfìkì kékeré òun náà ní àwọn àmì márùn gẹ́gẹ́ bí ńlá bóun náà ti ṣe ní àwọn àpẹẹrẹ márùn mùnáfìkì kékeré Ànábì sallallahu alaihi wasallam ó ṣàlàyé wọn fún wa nínú àwọn àhàdíì tó gúnrégé tó fẹsẹ̀ rinlẹ̀ Ànábì ní ìlà àdàdà kádàb àìsọ̀rọ̀ rẹ̀ láì parọ́ àìsọ̀rọ̀ rẹ̀ láì parọ́ nínú àmì mùnáfìkì kékeré mu bẹ́ẹ̀ náà mọ̀ kó burú jáì nítorí pé mùnáfìkì kékeré náà àtúbọ̀tán rẹ̀ ò ní dáa ẹni tí ń parọ́ fún wa tí ń parọ́ fún wa yóò gba ìyọ́gbẹ́ yẹ o títí tí àṣírí rẹ̀ ó fi tu ni wàláhì tó bá tú níjọ́ tí máa ń sòdodo gan àní gbàgbọ́ ma pété alẹ́ lẹ́ lọ sọ̀rọ̀ yẹn fún yín lágbájá ni kò ní dá fún lọ́mọ tó ti pé rọ́ọ̀tì fọ́ orí ẹ̀ o lọ́mọ olórí bútì èso tọ̀ ọ̀yọ́ òun bá ní tòní tọ̀tọ̀ irọ́ ni nígbà tí wọ́n nílá ká ìkójó yíyọ subhanallah bẹ́ẹ̀ ni ẹni tó pé irọ́ ti lẹ́nu rẹ̀ òsèǹtì ọ̀sọ̀tọ̀ máa tọ́ máa ma tábàtì wa bọ̀rọ̀ wá débẹ̀ àpọ́nlé náà wá dà ni bàmà bá ń kọjá lọ ma bàbá òkúrọ̀ nù bàbá òkúrọ̀ èèwọ̀ àká lókùrọ̀ méjìlá àdúgbò yìí subhanallah èèyàn torí iyì rẹ nìkan sọrọ kaba iyì rẹ nìkan tí sòdodo kọjá yìí gbogbo ọ̀rọ̀ tó bá sọ fáwọn èèyàn ọ̀sọ̀ kò tó bá jẹ́ lágbájá ni òdodo ni máa sọ àkàrọ̀ mọ́ lẹ́nu rí yàtọ̀ sí wọ́n ọ̀ kó òdodo mọ́ lẹ́nu rí aburú tiẹ̀ nù kọ́dà etí ọmọ ẹja jẹni kó o ti kpọ̀rọ̀ lónìí o ti kpọ̀rọ̀ lónìí wákàpá wákàpá bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà irọ́ gidi ni irọ́ ló fi ń jẹun irọ́ ló fi ń sayé àìsọ̀rọ̀ rẹ̀ láì parọ́ nǹkan àbí nsọ̀nù mùnàfíkì ṣùgbọ́n ẹni tó ṣe é pé òdodo ló máa ń sọ ṣùgbọ́n máa ń fi rọ́ọ̀lù láàrin ní ẹlẹ́ẹ̀kan láàrin eléyẹn aburú ńlá ló náà wà lórí ẹ̀ ṣùgbọ́n kò tí ì sọ di mùnàfíkì mùnàfíkì wọ́n ní àìsọ̀rọ̀ rẹ̀ láìparọ́ yẹn ni pé gbogbo tí ó bá sọ ní tiẹ̀ ńkọ́ yọ parọ́ náà ni parọ́ náà ni parọ́ náà àmọ́ wọ ẹ̀ka làárẹ̀ ìdákúrekú ní ọ̀rọ̀ tiẹ̀ ìdákúrekú ní ọ̀rọ̀ tiẹ̀ orí aburú ńlá lọ wà èèyàn jàtìjàtì náà sì ni wọn náà ṣùgbọ́n ṣọ́ra fún torí èèyàn ò ní yé ṣọ́ra alẹ̀ fúnra pa títí tí ó fi di pé irọ́ máyà létè tí irọ́ ti ti máyà lẹ́nu èèyàn di mùnáfìkì nù kọlọ̀ kọsànù wa síbẹ̀ máa ń gbé ẹ̀yin gan fúnra ara yín lẹ́nu sọ àwọn máa ń di mùnáfìkì. táwọn bá sọ òdodo fún yín lórí gbogbo ó ọmọ ọmọ gbọ́ yín pé nílé ayé yìí o ẹni tí o bá ti fẹ́ máa jẹ ní máa bá ti ń yóò máa jẹ ni bá bẹ̀rẹ̀ sí parọ́ ẹ wàá gbà má láti kékeré ní máa bọ́ ọmọ tọmọ o wa yọ lórí ibú ńlá tí ó fi di bàbá onírọ́ bàbá tí èso òdodo torí ẹ̀ka sọ̀rọ̀ afúnra pa ọ́ òpùrọ́ òbùkátà tó parọ́ àmẹ́nijọ́ bá sòdodo ọgbọ́dọ̀ ronú sọ̀rọ̀ ẹnijọ́ bá parọ́ gbé kalẹ̀ ní sẹ́yìn tó torí pé gbogbo tó ń sọ kò ní bá ń ti ṣùgbọ́n ẹni tí wọ́n bá sọ òdodo òun bùkátà kó ronú kó tó sọ̀rọ̀ torí kọ́ má jẹ́ kó o ti wí kó o tó wá mọ̀ ìpè irọ́ ni tó ń pa. ìwọ ronú síbi nǹkan tí mo fẹ́ sọ ti ṣẹlẹ̀ ni mo fẹ́ wí àbí mo ti fẹ́ fi kún àbí mo fẹ́ dínkù bẹ́ẹ̀. sọ tí wọ́n bá sọ òdodo láyé yóò ronú òkúrọ̀ bùkátà kó ronú kó tó parọ́. ẹ sọ fún wọn pé ẹ bá mi lé ọkọ onírọ́nù o. láéláé ẹ gbọ́dọ̀ tó fi lọ mí má mo ni ní inú má sọjá o mo ni ní torí tó ọba sọjá àti ẹ̀yàn jàtìjàtì ní mo sì fẹ́ ni àpọ́nlé ní ni lè wá sọ fún kí n sọ pé ń bá yín lé mba bá yín lé ẹ̀ ń ń bá mi sọ torí pé àgbàlagbà gan máa pa káwọn sọ ọmọdé owó rẹ̀ tí ó ọha wá gbà mo lówó ní a àmọ́ sọ fún pé mo lówó pọ̀ lọ́wọ́ mi àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ ẹ̀ka náà tó sọ̀rọ̀ náà ló tún jára rẹ̀ àbíkọ́jẹ́ pé onítọ̀ bá tọ̀ kọ́ sọ fún pé mo ní àbóríire òpé ni wọ́n wá dùn ọba wọn olùmọ̀ ọba wọn wọ́n ti wá wí wọ́n ní kí n sọ fún yín pé ọmọ tó mẹ́ta wọ̀ a èèyàn ní kó fún yàn pé àbórí rè ó pé yìí kí n fẹ́ ràn wá lọ́dọ̀ ọ̀wá ni wọ́n a kẹ́bi yorùbá lẹ́bù tá a bá ara kìí ṣe tí wọ́n ràn wọ̀nù tí wọ́n ràn ọ́ ni sọ fún pé mo ní àbórí rè ó pé ni ẹni tó jíṣẹ́ tí wọ́n ràn òǹkọ́ ni wọ́n sọ pé nǹkan ẹni tí wọ́n jíṣẹ́ fún lábú bófin ṣe sọnù wọn ni lẹ́yìnsà nàkùlọ̀ kófìrì kófìrà ẹni tó bá ṣàlàyé ntẹ́nìkan wú tó fi di kèfèrí ọ̀sọ́wọ́ di kèfèrí àbí òye wa ẹnìkan sọ̀rọ̀ kan níbi àwa sọ pé látàrí ọ̀rọ̀ tó sọ ó ti di kèfèrí ẹnìkan wá ń bìwọ̀ pé kí ló sọ náà tó fi lódì kèfèrí ńdọ́ sọ ìwọ náà wàá sọ tọmọ pé wọ́n sọ nítorí pé wọ́n náà gbàgbọ́ bẹ́ẹ̀ ìwọ ń sọ láti ròyìn ntòsí tó fi di kèfèrí ni eléyìí ọ̀sọ̀ wọ́n di kèfèrí báwo ara ẹnì kan ti sọ kókó ọ̀sọ́ fún pé wọ́n ní àbórí yóò pé ni wọ́n ní kí n sọ fún yín wípé àbórí rẹ̀ ò pé ni wọ́n ní kí n sọ fún yín wípé àbórí rẹ̀ ò pé ni tó fi ọ̀rọ̀ wa máa sìnwó lọ́dọ̀ mi so ìwọ sàlàyé tí wọn wí ni ọ̀sẹ̀ yéésù wọn lọ sọ pé àbórí yín ò pé tóbi àwọn àtàdé mẹ́yìn nígbà tó fẹ́ wí bẹ́ẹ̀ ìwọ ọsàn kankan sí tí ọdà ojíṣẹ́ tí wọn ràn ni nítorí pé ńgbà tí àwọn sọ pé kò sọ bẹ́ẹ̀ tí wọn wá sọ nǹkan mi kí ló ṣe yẹn o ti parọ́ lábẹ́ òfin Ọlọ́run odò kúrọ nù torí ọ̀dọ̀ wọn wa agbọ́dọ̀ jẹ ẹni tó ti pé tá a bá sọ̀rọ̀ ká sòdodo Ọlọ́run bá nífẹ̀ẹ́ sáwọn ẹni tí bá máa sòdodo ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn tí bá máa sòdodo ẹni tẹ́ ẹ rí tọ́ lọ síwájú nídìí sẹ́kàn náà tẹ̀ ń jọ sí láyé yìí tọ́ gàgàgàgàgà tẹ́ lé tẹ́ bá wàláì tẹ́ bá wádìí lọ́pọ̀lọpọ̀ gbà òdodo ló fi kún tiẹ̀ òdodo ló fi kún tiẹ̀ tó máa ṣiṣẹ́ wẹ́lẹ́dà lásán tó ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ tí ń jóni tó bá fi òdodo kún tiẹ̀ ọlọ́run bá lè bùkún ọ nídìí sẹ́wọ̀n tí ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́ ọgbọ́n bẹ́ẹ̀ tẹ́tù gbogbo àwọn tó bá nídìí sẹ́wọ̀n wọ́n máa wọ̀ ọ́ lókè rere ni tí gbogbo ẹni tí ń dìde tí wọ́n máa wọ̀ náà kọ́ àmọ́ tó bá ni ìjàmbá yìí ni gẹ́gẹ́ bí irọ́ títí máa ń sàn lẹ́nu àwọn òṣìṣẹ́ ọwọ́ gẹ́gẹ́ bí ìgbà tí ìtọ́ ń sàn àwọn ìwà ọkùnrin tó rí pa ẹni tí ó ní lọ́la tí ó sì di lọ́la tó dé tí ó ní a sọlá tó la mọ ní kẹwàá ìwọ ah, àdá ìwọ anímọ̀yàtọ̀ láàrin ọ̀la àtọ̀kúnra rí ńgbà tó dé náà ó lè ní tẹbi aago mẹ́jọ dalẹ́ mọ pé ẹsẹ ń bọ̀ ní ẹ máa as early as eight a.m. ìwọ am ìwọ pm so gbogbo àwọn oríṣiríṣi iná lọ́pọ̀lọpọ̀ fi bàtàrà rẹ̀ jẹ́ tó fi hàn ara léèmà bẹ́ẹ̀ náà ni ẹni tó wà wájú wa tọ́jú aṣíwájú wa nídìí ẹ̀sìn tọ́jú bàbá òkúrọ̀ irú àwọn eléyìí náà ń kọ́ tẹ́tí irọ́ náà ní gidi àwọn ọ̀rọ̀ gidigidi tó ẹgbẹ́ òsibí tẹ́tí òsì ju rọ́ lọ ó lè máa parọ́ mọ́ náà ó lè máa parọ́ mọ́ ànábì sallallahu alaihi wa sallam ó lè máa wúlò kúrò kọ́ máa sọ̀sọ́ kú sọ ó lè tọ́ bá ṣe dìná tó tún jalè tó tún ṣe gbogbo àwọn aráàlú tó mutí tó ṣe gbogbo ẹ̀ láti ka fati àdé èdè náà sọ̀rọ̀ ọ̀sán mustaqim ọlọ́run forí jọ ẹgbọ́ sọkúsọ ẹgbọ́ ọ̀rọ̀ ti ń ta fún gbogbo aráàlú. so nígbà tó bá wá jẹ́ ike nídìí ẹ̀sìn náà ó tún bọ́ lọ́wọ́ à ń parọ́. táwọn fún gbogbo eléyìí inú kò sí oníyàwó náà tí èso kùrọ̀ ẹni tí ò ríran síra rẹ̀ tọ́wọ́n ríran sára yìí ẹ̀rọ àwọn bàbá ń nori ọmọ abitárìsì kí wọ́n wà bá òun wà ọmọ abitárìsì kì í tiẹ̀ wà yóò máa wá táwọn èèyàn jẹ látàrí rọ torí pé ọmọ èèyàn fẹ́ràn rọ́jò òdodo lọ wọ́n gba ti rọ́jò òdodo lọ ẹni tó ṣe pé àìsọ̀rọ̀ rẹ̀ láìparọ́ mùnáfíkì kékeré nù bákan náà wà ìdá wàhádà àkùlásà tó bá sáà yọ yẹ náà ni àìsàdéhùn rẹ̀ làyàdéhùn rẹ̀ ìtumọ̀ rẹ̀ ẹ lè bá sàdéhùn kan kó péjọ kàlá yìí tọ́wọ́ ni ẹja pàdé ń bẹ ẹja pàdé ń láago mélòó aago mẹ́wàá rọ̀ náà ni pẹ̀lú gbọ́nà tẹ́ bá débẹ̀ tẹ́ bá débẹ̀ tọ́ bá yá ẹni kó débẹ̀ láago mọ́kànlá bọ̀ lójú ọ̀rẹ́ wa aago mẹ́wàá lẹ sọ àtọkàn ah, tí wàá pa ni mẹ́wàá àárọ̀ àti mọ́kànlá àbọ̀ ẹsẹ bá àárọ̀ náà lásán wa ẹ gbọ́dọ̀ tó gbogbo olú ẹlẹyìn mọnàfìkì nù mọnàfìkì kékeré gbogbo àdéhùn kò ní pé àìsàdéhùn rẹ̀ làyàdéhùn rẹ̀ mọnàfìkì nù tẹlẹ wàá sọ̀rọ̀ yóò ládéhùn Ọlọ́run ní eyẹ òun èsì sọlọ. òun èsì sọlọ gbogbo àwọn àtàbùrúkú wọn máa há kó nùgbé sí ayé tiwa ìbọlọ àdéhùn rẹ kì í yẹ òun náà ló sì ní dandan kápádìọ torí ọ̀dọ̀ wọ wa torí ẹ gbogbo tó bá ṣe láì máa ronú kó tó ṣe máa ronú kó tó sọ tó bá gbàdéhùn náà lọ bá fẹ́ ṣe lè lérò pé òun pe àdéhùn gbogbo àníyàn rẹ ni pé òun pè bá ti sọ pé kí ni ẹ jẹ́ wọ́n mọ̀ Baba! mo fẹ́ kẹ́ sàdé òfin mi pé ẹ bá ń bàtà tuntun insha allah máa bọ̀ ra bàtà tuntun wo sẹ́mi kọ́ ọmọdé ǹjẹ́ òní wọ́n insha allah máa bọ̀ ra tọ́lọ̀ máa ní kọ́nà rẹ̀ ó sí ra bàtà fún ọlọ́rẹ̀ bàbá bàtà insha allah ọlọ́wọ́n fẹ́ ẹlẹ́dàá ò tí ì fún mi lágbára rẹ̀ ni ìmàlẹ́ ọmọ wàláhi tọ́lá tí mo sọ fún ọ pé inṣàlá ẹ bàbá kí ni tó máa inṣàlá tọ́lọ̀ ń bá fẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa ò tí ì fẹ́ bẹ́ẹ̀ ni ntí rọ́nà rẹ̀ máa bá ń ṣàdúrà pé kọ́lọ̀ wọn bójú ń rọ́nà ọmọ gan lè kù ọmọ ká máa fún ọmọ ká máa fún yàwó ká máa fún bàbá ká gbogbo èèyàn lórí àdéhùn òfò gbogbo yẹn ti wá sanwó wọn ni bóun ni ọmọ ṣé ṣé wọn ti lọ ni wọn yìí lọ àmọ́ wọn ti sanwó tán ọdún wọn lọ bẹ́ẹ̀ mọ wọn lọ ń gbà náà gbogbo yẹn gbé pàlú gbéra wọn ni gbogbo alẹ́ láti ti lọ tán wọn ni ṣé wọn ti lọ wọn ti darí ni <laughs> subhanallah ó ti onígbà wa darí tọ bẹ́ẹ̀ làdéhùn irọ́ ọ̀pọ̀ lẹ́nu àwọn èèyàn ọ̀pọ̀ lẹ́nu àwọn èèyàn níta àbá ti lè ṣe tá a mọ̀ dájú pé àní lè ṣe àgbọ̀dọ̀ sàdéhùn rẹ̀ kọ́dé tá a mọ̀ pa lè ṣe ní bọ́lọ̀ ṣe fún alágbára ká tó máa sọ pé kí ni insha allah tọ́lọ̀ máa fẹ́ torí tọ́lọ̀ ọba ọba fẹ́ èèyàn lágbára láti ṣe nǹkan púpọ̀ tí ò ní rí ṣe torí a máa sọ pé insha allah torí ẹ ẹ rí àwọn ọmọ yín gan tẹ bá sàdéhùn míì lẹ́yìn ìgbà tẹ ti ṣe lẹ́yìn kọ́ra tẹ bá sọ fọmọ yín pé màá ṣe nǹkan báyìí fún ọ tẹ bá gbàgbé insha allah ọmọ sọ pé bàbá ẹ ti sọ pé insha allah. kí ló dé ah, tọ́lọ̀ ọ̀bá ní kẹrin ṣe ń kọ́ àti pé insha allah àmọ́ insha allah wa kò gbọ́dọ̀ pẹ́ sí àdéhùn wa o insha allah wa gbọ́dọ̀ wá pẹ̀lú àdéhùn lẹ́ẹ̀kan náà nǹkan kan gbọ́dọ̀ yà wọ́n nítorí pé tí nǹkan kan ti di invalid kò wúlò mọ́ nísìnyí máa ra kẹ̀kẹ́ àwọn adájọ́ lọ gbárí àwọn anìtọ̀ inṣàlá kò wúlò kò sí ń tọ́pa ń pọ̀ mọ́. ẹni tó sàdéhùn tó sọ pé inṣàlá tí ikọ́ gbé ọwọ́ awúkọ táwọn ní inṣàlá. ó sì àdéhùn ọfẹ́ sọ pé inṣàlá sísìn bá dé jẹ́ ó sì tán lọ́ba ní gbogbo eléyìí kò sí àmọ́ àtàdéhùn láago mẹ́sàn-án rọ̀ wọ́n wá dàgó mẹ́sàn-án lé àwọn insha Allah ọ̀ntara rẹ̀ jẹnu ọ̀ntara rẹ̀ jẹnu. wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa in sha Allah ọ̀ gbọ́dọ̀ sọ fún kankan pé màá ṣe lọ́la àyàfi kọ́ máa sọ pé insha Allah tọ́lọ̀ ń bá fẹ́. ẹ ti kọ́ àmọ̀ àmì lẹ́yìn káwọn náà ti kọ́ra dáadáa. wa idha àìfọkàntán là ìjàmbá ìyẹn ni kíkẹ́ ẹ bá fọkàntán yọ jàmbá yín náà ni ìjàmbá bàbá nù oyè tó ń gbà nù oyè yín pẹ̀lú lẹ́kẹ́ rẹ̀ lọ́rùn bàbá ń jàmbá tẹ́ǹbà ń wá oníjàmbá ẹ sá kó sí lọ́wọ́ kò sẹ́ni tí ó fọkàntán tí wọn gẹ́gẹ́ ẹni tá a kówó sí lọ́wọ́ ọ̀pọ̀ àbókèrè ọ̀nà ó nítorí pé wọ́n ti ní àtowó ẹni àtowó olówó ọlọ́sà máa fi kàn wọ́n wà gẹ́gẹ́ bí àṣà àwọn olè olè ló máa ń dárú àṣà báyìí torí pé ńgbà tó lówó bá béèrè owó rẹ̀ sọ pé ń san fún kí ló burú bẹ́ẹ̀ kí ni ò burú bẹ́ẹ̀ ni ò burú bẹ́ẹ̀ kọ́ kó pamọ́ ni àbí kọ́ ó owó torí di eléyìí ìjàmbá O le ṣẹlẹ̀ ń pọ̀ owó ó lè ṣẹlẹ̀ ń pọ̀ obìnrin o le ṣẹlẹ̀ ń pọ̀ ọ̀rọ̀ ó lè ṣẹlẹ̀ ń pọ̀ àǹkà tòwó nìyẹn wọ́n sì dì owó tí wọ́n ti yàn sínú ọgbà sínú wọ́n ti pè ọjà si bá ti gbọ́jà fọ́ bá ti gbégbà padà tó gbé tù ìjà ẹ sì ti tán kókó bó ti wá ǹjẹ́ tó ló bá béèrè owó rẹ̀ ló gbé jáde fún kó tún nǹkan rẹ̀ nù. yẹsẹ pé ẹ ń bá mo rí lówó ẹyọ mọ á tẹ sówó ńláńlá à ó lè ní ọ̀nà ó ń jàǹbá nù. hundred thousand sí ọlọ́dọ̀ jẹ́ fifty fifty naira wọ́n á bẹ̀rẹ̀ sí ní sẹ́wọ̀n ọ̀ ń lò ọ̀ ń sẹ́wọ̀n ń lò tó béèrè owó gbé ló wá ní owó mi kọ́ yìí fani kéde sí owó rẹ èlò ló gbé fún mi hundred thousand ah, káà kéésì àní kéésì owó ni sẹ́ni kó rí mi torí kéésì owó tó gbé fún ọ̀nà torí ké bóyá owó tó ń gbé fún ọjọ́jọ́ fifty fifty naira yẹn ìgbà tí wọ́n kà dé ìkan wọ́n fà kan sí láàrin ipe owó àǹtí kúdí lélẹ́yìí ńgbà tó tó kà tó tó kà tó tó kà wọ́n tún kà wọ́n tún kà wọ́n tún kà wọ́n tún kà wọ́n owó yà á gbà ilẹ̀ lẹ́yìn àyùbá ẹ̀kọ́ ni wọ́n kà ń náwó pé kí ni pépà àárọ̀ wo ló fi sínú owó yìí àbíkọ́ máa ti ń sẹ́ni ó ti dá gbogbo ẹ̀rù yẹsọ owó tó gbé fún ọ nípa bóńjàmbá ni ọ èyí tó gbé fún ọ gágágágá ńlọ́ọ̀dà padà bẹ́ẹ̀ ni ìjàmbá ó máa wọnú ọ̀rọ̀ obìnrin ẹnìkan ẹ dákun torí tọlọ́n tó bá ra kankan tó ẹ ẹ máa bá ń bára bàbá di pé kíyàwó tọ́wà ńlé tẹ́láwọ̀n ti sọ bàbá di pé ọ̀ngọ́nà ọ̀sáfi wọlé wọlé gbà inú sì báyìí ní mo abọ ọ̀nà sílẹ̀ kan láàrin sábà pé jàǹbá ti bẹ̀rẹ̀ nu torí pọ̀pọ̀ rẹ̀ sọ pé ká wọlé tó ọ̀bá sílé ó sì ọmọ wa bá nájú sábà pé jàǹbá ti ń bẹ̀rẹ̀ bọ̀ nu bákan náà abàdé fi pé ń bá yàwó ń yàwó sùn ńlá nù ńlá nù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ló máa ń bá ń bá ẹnìkan ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àṣírí ni o mọ̀jẹ̀ nìkan gbọ́ o mọ̀jẹ̀ nìkan gbọ́ o ò ní ọ ti wá bi ilé gbọ́rọ̀ pamọ́ sí ẹnìkan àti gbọ́ ok ẹnìkan àti gbọ́ bó ń tẹ̀sẹ̀ lọ́dá ẹ bá pé ìyàwó rẹ̀ sọ ọmọ ntọ́kùnrin yìí wá tó gbé wá ó lò wọ́n mọ́ wọ́n wá fọ̀rọ̀ kan pamọ́ sí mi lọ́dọ̀ ni ó ní mọ̀jẹ̀ nìkan gbọ́ ọ̀ wá sọ fún ìyàwó rẹ̀ so ìyàwó rẹ̀ ṣẹ́ ìyàwó rẹ̀ sẹ́nìkan ọ̀wá tó àṣírí aláṣírí ó tú fún ìyàwó rẹ̀ màtíyàwó rẹ̀ ti gbọ gbogbo ìlú ti gbọ́ torí kọkùnrin ọba lè sọ ẹnu rẹ a obìnrin ntị ńkọ́ ẹnu tí wọn síláàkì ju tọkùnrin lọ òun á sí sọ fún gbogbo olu ó ti wá ní mo ní gbọrọ yìí tá a ní tá a ní yóò tún máa lò gbójú tó tí pípé àìjẹ́ pé àwọn èèyàn ṣe fọkàn tán ó dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà ayé ẹni tí wọ́n kó wọn ránṣẹ́ sí kọ́ bá wọn bá lé lọ ọmọ alẹ́ wọn ti ń kó wọn ránṣẹ́ òun wà ń dalẹ̀ ó ń ṣiṣẹ́ ọ̀rọ̀ tí wọ́n ń kó ránṣẹ́ fi ń jẹ bọ̀kọ̀tọ̀ ẹ̀ ń tó ń tiẹ̀ ò nari jẹ àbí tó náà rí tí ò fowó jẹ gbogbo ẹ òun náà ti lè máa ní kọ́ọ̀bùn fúlọ̀ọ̀nù ilé àwọn táwọn ń gbé pẹ̀lú lówó nígbà tó ń sìn bá dé wọ́n sì máa ya fọ́tò ilé òun lé ilé ti bá ya fọ́tò rẹ̀ pé bá dé bí o tó kówó ránṣẹ́ o kápá ránṣẹ́ bó bá ṣe sí mi ah òun ó tún ní tọ̀ kíkà ló kú yóò tún lọ ya fọ́tò lé tí tó tún ti bá dé wọ́n ti gba lẹ́bù rẹ̀ pé wọ́n lò igi gidi pákó gidi náírà ó ti rí pé àwọn ti kó pákó kalẹ̀ yóò tún lọ ya fọ́tò rẹ̀ àti ra pákó ló kú páànù ó ti rí pé àwọn kalẹ̀ wọ́n sàkàrọ̀ ó rọra ń sẹ́ fọ́tò ó wá délé ọ ẹ ìyàwó náà tanu ló bọ ọdá rẹ tó ń kó ránṣẹ́ sí ọtẹ lọ owó nǹkan fowó sí gbà tó délé àlọ bá pọ̀ ọmọ alẹ lágbádá nígbà kan tó náà ti ń kó ránṣẹ́ táwọn bọdá rẹ tó padà hàn fáwọn bọdá rẹ ọ̀tọ̀ ní táwọn láwọn fowó sí ilé fámìlì làwọn tún ṣe tó tí ó tó tó fi lónà pati pati pa gbogbo alọ́ fún pati lẹ́wọ̀n amọ́kítọ̀ bọ́dá mi ilé tẹ̀sí máa ń kọ́ kọ́ báwọ̀ ẹ̀ bẹ́ẹ̀ là á sórí gbogbo àsìkò tó ń fowó sí ọba bùkátà hmm, so wọn ni o ọlọ́run tó ṣe èyí tó lọ yóò tún ṣe mí hmm, yóò tún ṣe mí kò lè ṣe yọọ bá rí orí ilẹ̀ gbẹ́rẹ́ fún tí wọn ò sí nǹkan sí òun yà lọ gbé sí bẹ́ẹ̀ àìmọye tó ti ṣẹlẹ̀ adúpẹ́ fọlọ́npẹ́ ìṣe bẹ́ẹ̀ lẹ́yìn àwọn àlóyún ọba mi máa ṣe bẹ́ẹ̀ adúpẹ́ ìṣe bẹ́ẹ̀ hmm, bẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ yíwá padà ní ọ̀daràn lẹ́ni tí bá ń ṣe bẹ́ẹ̀ yọ ọlọ torí pé ìjàmbá kò dáa kò sẹ́ni tí wọ́n jàmbá nu sínú rẹ̀ ó dùn báwo wá ni wọ́n ṣe jàmbá ọmọlàkejì nínú àwọn ẹlẹ́kẹrin nínú ìṣe mùnáfìkì mùnáfìkì kékeré onániwájú lọ xọ́ sọ́mọ́sájọ́ kò lè bá yẹn jà wọ àkókì tọ́ba bá yẹn yóò wọ àkókì mi ọ̀bẹ nìkan jà kó gbogbo lé ni mùnáfìkì kékeré nù wọ́n àti ọmọ oníkò ní yàrá yà ẹ̀ ah, kí ni yàrá yà sí? pẹ̀lú rẹ̀ man to man lẹ́njà òun á ti di pé ìyá láyà ipe àwọn bàbá ẹ gan pọ̀jù bá sọ̀rọ̀ báwọn. Ah, kí ni bàbá mi èmi ọmọ bàbá mi mọ̀ ń bọ ọjà ṣe ìwà kò kí lélẹ́yìn èèyàn sọ́ra ẹ má jẹ́ kí nǹkan tayọ bó ṣe máa ẹ má jẹ́ ọ tayọ bó ṣe máa ẹ̀mí àti ọmọ là ń jọ́njọ́ ọmọ sọ́ma ní ń jà ẹ dákun ẹ má bú bàbá ẹ má bú ya ẹ má bú ya láyà ìṣepò kí nù ọ̀rọ̀ ní sì tọrọ ká máa ṣépè ìwà kò kéèyàn èpè kìnnì èpè kìnnì irú ẹ̀ pọ̀ láwùjọ yorùbá gán wàláhì sàmáàlì ìdí mọ̀ tó bá àwọn yorùbá ṣe rí nu kó tó máa gbèlú yorùbá ọ̀rọ̀ tí ò tọrọ èpè kí ń bẹ ní kọ̀rọ̀ ẹ̀kẹ́ wọn bàjẹ́ mọ́tò ń bọ̀ ó mọ́ṣínì ń bọ̀ ó sì ń bá eré burúkú bọ̀ ó já títì láì jẹ́ kó wo wájú owó ẹ̀yìn. ẹ̀yin ò sì mọ̀ bẹ́ẹ̀ nìkan kan pé ẹ̀mọ́ ti ni yóò bá abájọ tí wọ́n èrè pọ̀ ní títì ẹ̀rọ bàbá mi burú gan àwọn ìyá mi burú pé òun náà ló sì ní kò ní dáa fún kò burú wọ́n gbá tiẹ̀ ní ọmọ àdìgbé ń bẹ́ wù lọ́rùn ní ọmọ àdìgbé à ta ló ṣe wú eléyìí o ẹ̀yin ò sì ní pé ni àfọwọ́fà ni torí pé àwùjọ tí bá ti sí ìdí inú tó jẹ́ báwọn náà yàrá wọn wẹ̀rẹ̀ sẹ́yìn aláàzọ pé kò ní dáa fún ọ lọ́wọ́ túmọ̀ sí pé kò ní dáa fún ọ àbórí rẹ fẹ́ burú ni lọ́wọ́ túmọ̀ sí pé orí burú kí ló sórí rẹ eruku ò sí so àbùrọ̀ wa kọ́ yọmọ ọlọ́mọ wẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ ṣe sùúrù kọ láàmú mara sìnà ń sọ pé kásùmá islam kásùmá islam yóò di aburúkú láwùjọ àmọ́ tí wàá ti súnmọ́ ògùn tẹ́ súnmọ́ ògùn ògùn máa ń rú yà gàlẹ́gàlẹ́ ni tóògùn bá ti wà ọmọ wa ti bàǹkà jẹ́ nígbẹ́ mọ́tì ẹ̀fẹ́ dànkà yìí wò torí ẹ nígbà tí o sí islam wọn yára wọn wèrè gidigidi nígbà tó ti jẹ pé àwọn náà ẹnu wọn ò ṣe sọláàt ẹnu wọn ò ṣe sọláàt yóò bọ ọlá pọnlé sẹni kankan àyàfẹ ní tí máa ń bẹ̀rù kó lè mú yín ó lè yà ọ lọpọlọ nìsí tí a bá ti tẹ bàbá wọn ó lè pé kéèyàn dára bá wọn irú rẹ yóò bá máa pọnlé ìgbà tó gbé àwọn dìde ìgbédìde ògùn ni kèé ṣe ìgbédìde islam ìrẹ́ ló ti jẹ́ pé yorùbá wọn kì í pẹ́ nìkan lé àfẹsẹ́ máa ń bẹ̀rù kó lè ba tàwọn jẹ́ àpọ́nlé irọ́ ni ìwọ náà rí tọrọ bá ti pọ́ pọ̀ pẹ̀lẹ́ nìkan ò ní ò ní gbèdì wọ kí ló dé tá ìpera wa ní ìwọ gan láti pilẹ̀ kí ló dé tá ìpera wa ní ìwọ ìwọ náà láti pilẹ̀ kò ní sínú pé ẹ̀yin ẹ̀yin ọ̀rọ̀ wa dé dàjọ́ ni ìwọ náà ah, yorùbá ẹ̀kọ́ wọn kéré púpọ̀ because nínú ẹ̀kọ́ láyé ìwọ ni wọ́n máa jẹ́ láéláé nínú ẹ̀kọ́ láyé ẹ̀yin lẹ́yìn ọ̀ máa jẹ́ láéláé tí ọba ti sẹ́kọ̀ ẹ̀yin ó dìwọ́ lẹ́sẹ̀ náà torí ẹ àwọn Yorùbá ẹ̀kọ́ tiwọn tí wọ́n ní kò lọ títí ẹ̀kọ́ kékeré ni nítorí pé ìdí ẹbọ wọn ti ráwọn ẹ̀kọ́ ìdí tí òfin wúlò nù jáde méjì bá ti ń jà ó lè jẹ́ irọ́ bàbá rẹ̀ yóò tó bá ṣe ẹ̀yin náà ẹ̀yin náà ẹ̀yin náà ńkọ́ yóò bá dúpẹ́ gbọ́ gán wọ́n máa wọ pé yẹ òun gé lágé tánù. kákúkú bẹ̀rẹ̀ pẹ̀lú wọ ká parí pẹ̀lú wọ ọlọ́run wọ̀ là ń sọ fún kí ni ẹ̀yin òfò tí ò ní nínú yorùbá ẹ̀kọ́ ẹni tó táwọn yẹn bá dé lọ ah irú bàbá yìí lọ tó ah, ọjà ẹ eh, eh, ọmọ yìí. Hmm, àwọn kòwé fún un wọn pàrọkò fún un pé wọn sọ ọ di máa gán bẹ sojú yorùbá bẹ̀rù nù wọn ò ní ẹ̀kọ́ pé àgbàlagbà gbọ́dọ̀ pọnlé ẹ̀sìn islam lọ́kọ́ wa bá àgbàlagbà kò sí tó lè ṣe tí ìwọ ọmọdé tọ́wọ́ àti di pé orin fún islam lọ́kọ́ wa bá. nínú ẹ̀kọ́ tí yorùbá kò sí bẹ́ẹ̀ wàláhì kò sí bẹ́ẹ̀ kọ́dà ọba àlú wọn ọ̀pọ̀lẹ́ kankan sábàwọ̀ àwájú rẹ̀ iná da bàbá ẹ̀fẹ́ iná bàbá wa ẹ̀fẹ́ iná kìíní ọ̀nà ọmọ yín mú pé yọrọ lásán jáde nínú àfihàn ní oṣù bàbá bàbá bàbá bàbá kà abẹ́ ìsọ bẹ́ẹ̀ ẹ̀fẹ́ ẹ̀sẹ̀ máa sọ tọ́ bí yorùbá ti wà nù ẹ̀kọ́ ò débì kan ẹ̀kọ́ ọ̀rọ̀ ni kò mọ́ ẹ̀kọ́ tiwa yíra padà kọjá pé ẹ̀kọ́ tẹ̀sí ń bá sọ̀rọ̀ lójú rẹ̀ náà lẹ́yìn máa fi sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn rẹ̀ ọ̀pọ̀ ẹ̀mẹ́yìn èèyàn lẹ́yìn nígbà tá àwọn ẹ̀ tá a bá ti kọ̀ ra wa ọ̀gbọ́n tí ń sọ fún mi ọ̀gbọ́n tí ń ẹ ti rí tí ó fún sọ pé bàbá abẹ nìkan jà á sì gbogbo lé mu sọ eléyìí ń bẹ nù wà múnáfìkì ǹjẹ́ máa ń pè yàn lójú rẹ̀ níkà pé lẹ́yìn rẹ̀ ǹjẹ́ máa ń pè lẹ́yìn rẹ̀ níkà lójú sọ yín di múnáfìkì kò ní sọ yín di múnáfìkì. bákan ẹ lè bá dámájẹmú ti parí nù tẹ bá bá múnáfìkì dámájẹmú yọjà pétọ àwọn ọmọ ẹ dákun èmi ká dá májẹ̀mú pé ọdọọdún á máa wálé àwa tá a wà ń dalẹ̀ á máa wá jókòó pẹ̀lú àwọn ẹni tó bá wà lé ká máa bá ti gbé ọrọ lé wa lọ síwájú ìtọ́jú múnafíkì nù wa kò ní mú kan nínú gbèsè àti wa kò ní dáa ìyẹn ni pé ẹ̀yin tá a jọ dáa náà kọ́ ká dáa fún yín tó gbogbo eléyìí kò sí nínú ìwà tó dáa jọ̀mọ́ eléyìí ni àwọn ìwà tí sọ ní di mùnáfìkì kékeré àti kékeré àti nílá kò sí ètí òhòrò tó bá wọn gbìyàn èèyàn lọ títí wá ní mùnáfìkì mùnáfìkì mùnáfìkì wọn mọ̀ ń pè mùnáfìkà mùnáfìkà wọn mọ̀ ń pè à ẹ̀dá kò sẹ́yìn ọwọ́ ẹ̀yìn ọlọ́mọdé e bíi mùsùlùmí mùsùlùmí mùsùlùmí ìwà mọ̀ pé mùsùlùmá mùsùlùmá mùsùlùmá ìwà mọ̀ pé kọjọra wọn ẹ̀rí tó lè dọ́ àti mùsùlùmí ìwà mọ̀ pé ẹ mùsùlùmá ìwà mọ̀ pé yọ ìwà láíláí kódà wẹ̀yìn sani ọ̀lẹ́pọ̀ ó <laughs> torí ẹ kò sẹ́ni tí ń fẹ ìròyìn burúkú nù wá ọlọ́run má ṣe tí ó gbé ìròyìn burúkú rìn má ṣe tí ó gbé ìròyìn burúkú rù sànù wá torí délé ẹ̀dàkùn ẹ̀dí kíyè sára ògbé tá a yìí pé ní ṣe ní sọ di mùnáfìkì ńlá oní sọ di mùnáfìkì kékeré bó ti lóun gbàgbọ́ lójú ayé ìnìgbàgbọ́ òdodo náà tún wà nù ọkàn rẹ̀ ọlọ́mọ bá wa ní ìmánì jẹ́ ọlọ́run ṣàánú wa ká tó kú ṣàánú wa lẹ́yìn ikú wa má dojú ti wa lọ́la kìyàmù kárántí pé nínú tó lọ́wọ́ máa ń fẹ́ ká máa ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba wa wọn náà ní ká máa ṣe àfọ̀lát fún ọ̀gá wa aṣíwájú gbogbo àmà anabi adam anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí kíni torí àti ọlọ́ọ̀ni lẹ́yìn tó lọ́n ti fún wa nírò bí àtúndà táwọn màláìkà wọn àwọn kan ṣe àsọ̀láàt fanabi muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ apá wa láti ká àná ọmọ síbẹ̀ ìnà inna allaha wa malaikatahu yusalluna àlẹ́ nabi ya ayyuha alladhina amanu àmàn alayhi wa sallimu taslima فاللهم صل alẹ́ محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم أصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا من كل خير والموت راحة لنا من كل شر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد